tó mú kí n káàbọ̀ padà mo lérò pé ẹ ti gbáradì nígbà tẹ́ ti mu omi tẹ́ ti ṣe gbogbo ẹ̀kọ́sẹ̀sì ẹ̀kẹ́ ṣe ní báyìí àwọn tó máa bá wa sọ̀rọ̀ lónìí lórí ìlera eyín wa wọ́n ti wà nínú ilé dentist lálejò tí mo gbé wálé ní àwọn ni Miss Motúnráyọ̀ Thomas Motunrayo Thomas láti Platinum Dental Surgery ni wọ́n ti wá ìlú Èkó yìí náà láti gbà wọ́n lálejò Platinum Dental Surgery ni wọ́n ti wá láti ìlú Èkó ń bíbáyìí wọ́n fẹ́ wá sọ lórí nǹkan tí à ń pè ní dental caries àti scaling and polishing ẹ̀sìn náà pé tá a bá ti gbé àwọn bíi onímọ̀ tòyìnbó wá báyìí kò sí nǹkan tá a fẹ́ ṣe òyìnbó gbúdọ̀ wá inú ọ̀rọ̀ yẹn ni ẹ mọ̀mọ́ Motunrayo ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kẹ́ ọ̀ràn lé dáadáa. ẹ káàárọ̀ ògbólé o èmi ọmọ yín Túnráyọ̀ tèmi Tọ́pẹ́ Thomas àwa tá à ń pè ní dentist táwọn olóyìnbó ń pè ní dentist lẹ́wà lórí ètò lẹ́ni àwa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ìtọ́jú eyín yín ẹ káàbọ̀ kí ló ń pè ní dental caries báwo lè ṣe lè báwo lè ṣe lè bá mi fọ́ sí wẹ́wẹ́ kó yá àwọn aráyé. dental caries òun ni àwọn ihò tó wà ní eyín. ìyẹn ni wípé àwọn ihò tó máa ń dàbí wàṣẹ pé ó wà nínú àwọn àgàgà àwọn eyín tó ṣe wà ní ẹgbẹgbẹ ń bì báyìí. bẹ́ẹ̀ni tójú ẹ máa ń dúdú báyìí kò ń ṣe ìdọ̀tí kò ń ṣe stain dental hmm. caries ni ìwò ni. àwọn àbẹ̀ kò sì jìn wọn nú bẹ́ẹ̀ni ó ń jìn wọn díẹ̀ díẹ̀ ni wọ́n pè ní dental caries kí ló wọ́n pè ní scaling and polishing. scaling and polishing òun ni ká fọ eyín ká yọ gbogbo tartar debris àti calculus plaque àdàtí àwọn kìíní yellow dúdú black tó wà lẹ́yìn wa pé ká yọ kúrò gbogbo yín tó ti di pẹ̀ta gbogbo yín táyé ti bàjẹ́ torí ẹlòmíì mo mọ̀ nígbà tó wà ní kékeré wọ́n máa lé wọn kiri wọ́n wá fọnú wọ́n wá máa sunkún ẹlòmíì ewé ni àwọn ọmọ mi máa mú tán máa fi máa gbọ́ àwọn máa ṣe jẹ ah olúwa kú iṣẹ́ ẹ eh, dental care kí ló fà ìròyìn. àwọn ìjẹkújẹ tá à ń jẹ kiri náà ni ah. most especially àwọn carbohydrate food yẹn bíi rice bread iṣu iṣu gbọkàn bẹ́ẹ̀ yẹn ló máa ń fà á At most especially at night torí ẹ̀ náà advice àwọn àwọn patient wa wípé kọ́ má máa fún àwọn ọmọ wa àbí àwọn fúnra ara wọn ní dodo, àbí tíì jẹ ni ale. oh the dodo, dodo dídín bẹ́ẹ̀ ni dídín tó máa ń lọ pẹ̀lú rice dáadáa yẹn bẹ́ẹ̀ ni mà. àti bí àǹkan lẹ́rìn dòdò. bẹ́ẹ̀ ni ká má máa fún je ni ale. àtọmọdé àtàgbà àtọmọdé àtàgbà torí tó bá jẹ òun tó ba ti lọ sùn pẹ̀lú òun ni bacteria máa àtì lé lórí bí ó dàbí ká ṣun ní sílẹ̀ àti sì gbẹ́ aṣọ sílẹ̀ tó bá ti ń di pọ̀npọ̀n lọ́wọ́ wò wà níbẹ̀ so nǹkan tó ń fà á díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ a máa jẹ wọlé títí tí ó máa fi di dental caries. Ah, ṣé ọmọdé nìkan ló yẹ kó má máa jẹ nǹkan báyìí lálẹ́ àtàgbà. ọmọdé àtàgbà ni ọmọdé àti àgbà. Hmm, tó bá dẹ̀ possible pé wọ́n jẹ́ náà hmm. ẹ make sure pé ẹ fọnu fún wọn torí advice pé kó máa fọnu ní àárọ̀ àtàlẹ́ èyàn advice mi kaba fún láàárọ̀ àtàlẹ́ a sì máa padà wá síbẹ̀ yẹn ṣùgbọ́n dental care sí nígbà tá ẹ ka oúnjẹ sílẹ̀ nísìn ẹni ráìsì ẹni búrẹ́dì ẹni nǹkan dúdú ẹjọ oúnjẹ wo ló tún kù tá jẹ tí oúnjẹ kan wà tí ò kí n fúnyàn ní ìwònú yín. kò sí pé kò sí oúnjẹ kan that is why tẹ́ bá ti jẹun tán bẹ́ẹ̀ ní ti tẹ́ bá ti jẹ ẹ make sure pé ẹ rinse out immediately pẹ̀lú omi. o yẹn ni pé ká bo emu sẹ́nu mm, wa ká ṣe ká wá tú dànù yẹn ni pé mm. tó bá ti ẹ tá bá fẹ́ máa fọnu ní wákàtí wákàtí yẹn sí yẹn bẹ́ẹ̀ bá ti rinse ẹnu yín tẹ́ bá dẹ̀ ti dín lálẹ́ tẹ́ bá ti jẹun brush yẹn ni pé àwọn oúnjẹ tá a máa ń jẹ yẹn ó máa ń sẹ́tù sínú eyín wa. bẹ́ẹ̀ni ó ti dúró sórí eyín kábíyèsí olódùmarè mm. ẹ àwọn kan wá wà tí wọn kì í fọnu báwo lọ ṣe wá ń ṣe eyín ẹlòmíì lè ṣe wà òkè àbáwá làákẹ́ wọn ni nature oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mm. anatomy yín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kódà pé fẹ́ fi nǹkan kan han àwọn aráalé nínú. bẹ́ẹ̀ni so eyín wa ó ní three layers of tó gbé dúró ọdún ẹ̀ dáadáa. eyín wa three layer ló wà òun là ń pè kọ́ là ń pè ní enamel that is that is the first layer ìkejì ní dentin that's the second layer ìkejì ní ìtẹ́ka ní dental pulp òun ni brain boss eyín yẹn ó dàbí brain boss mọ́tò ni. ẹgbẹ́ wá kí wá yín gbé dání mo fẹ́ máa náwó láti ọkàn káwọn aráàlú lè rí dáadáa. oya alákọ̀ọ́kọ́ báyìí. alákọ̀ọ́kọ́ ni enamel that is the first layer of the teeth then the second one is the dentin the second layer of the teeth then the last one is the pulp the pulp cavity that is the brain boss of the teeth. Mm. then ìkẹrin mo rí cement bẹ́ẹ̀ àti débẹ̀ yẹn kí la wá ń pè ní enamel ẹ bá mi ṣàlàyé ẹ̀ dáadáa. enamel wo ni first layer eyín kàn sí lè yẹ eyín so eyín tún ní layers. èyí ó ní layers so dental caries yẹn nǹkan táwọn míì máa fi ń feel pain àbí sensitivity What's especially sensitivity. ẹ bá mi gbé dáadáa káwọn àlejò sensitivity is a toothache also. sensitivity pé ká ká pé kó máa shock èèyàn toothache ni sensitivity nǹkan tó fa sensitivity yẹn ni pé that is the first layer eyín yìí àti fọ́ àwọn míì wà fond of kó máa lo hard brush hard brush yẹn ó ti wear of the first layer ó ti wá bọ́ sí. Ah, ṣé hard brush ò dáa ni. hard brush ò dáa soft brush ló yẹ ká máa lọ medium biscuit brush then i dey advise kó máa change brush yẹn ní every month. ah oṣooṣù because of bacteria every month not three months. àwọn ah, àwọn kan ń lo olóṣù mẹ́fà lọ́dún méjì. ara àwọn lọ́dún mẹ́ta gan. torí ẹlòmíì máa sọ pé ah brush yìí original ni. bẹ́ẹ̀ni òun láìkẹ dáadáa ó dẹ̀ le. àwọn míì tó bá ti lo hard brush yìí wọn ò tí fọyín. tẹ́bí gan bá ti lo hard brush yìí ó ń dámèjì yín ó dẹ̀ ń dámèjì gum trash brush tó ti lò yẹn ti wear off enamel yẹn so dentin yẹn ló wá ń fa sensitivity ó shock wọn báyìí. Mm, so enamel tó yẹ kó máa gba gbogbo shock sára mm. àwa ti fọ́ dànù. ẹ ti fọ́ dànù pẹ̀lú hard brush yín mm. so dentin yẹn ló wá ń fa sensitivity yẹn sí yẹn. iṣẹ́ wo ni dentin yẹn ṣe pẹ̀lú enamel yẹn bá ti kúrò dentin yẹn ló kù. ẹ eh, dentin yẹn ni wọ́n ní shocking sensation ibẹ̀ tó yín bá ń shock èèyàn tó bẹ́ẹ̀ mo mu nǹkan tútù nísìn ibẹ̀ ni màá ti sáré filẹ̀ ká ní mo mu gbígbóná sìn ibẹ̀ náà ni so then téyín tó bá ti wá di pé ó òun ni pop pop that is the brain the brain boss that is so ti affect àwọn mm. pop yẹn nìyẹn so then the treatment ta máa ń ṣe lé lórí torí kò ń ṣe gbogbo eyín gan lọ́n yọ mọ́ báyìí sìn eh. wọ́n máa ń ṣe treatment. torí tí eyín bá ti ń dùn yẹn báyìí táwọn èèyàn rògbò àwọn ti yọ ọmọ ẹni tó bá ti yọ ó fẹ́ wọ ibòmíì irọ́ kò yẹ kó máa wọ ibòmíì tẹ́ bá ti follow procedure yín tẹ́ dẹ̀ wá ń fọyín yín ní ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́fà ní oṣù that is twice in a year tẹ bá ti wọ́n ń fọ̀ kò ní sí bí a pé eyín dùn yín ó tún bọ́ sí gbòmí mm. àwọn mentality àwọn Yorùbá nìyẹn kò sí mm. nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ tábàyà ti ń fọ yín déédéé tẹ̀dẹ̀ tí ń wá sí dental clinic ẹ wá máa ṣe check up yín so kò ní sí problem lórí yẹn. ẹ tábàárẹ̀ tó ń sọ pé gbogbo ìgbà lẹ́yìn máa ń rò ó hmm. ṣé kò ṣe kò kò pọn dandan mọ́ nísìnyí pé wọ́n máa yọ eyín yẹn kúrò. no kò pọn dandan kó máa yọ eyín nǹkan tó à ń bẹ̀ ni pé ká tó lè mọ treatment a máa ṣe lórí a máa yàwòrán nǹkan tá à ń pè ní x-ray tá bá hmm. ti ya x-ray yẹn òun ló máa sọ fún wa wípé eyín yẹn wà good láti ṣe root canal therapy torí root canal therapy là ń pè treatment a máa ṣe lé lórí hmm. ló máa sọ fún wa bóyá ká ṣe àbí ká má ṣe. àbí bóyá kán kúkú yọ kúrò. àbí kán kúkú yọ kúrò. Hmm. àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ due to the financial aspect. wọ́n máa wo iye owó tó wà lápò. bẹ́ẹ̀ ni wọ́n máa wo owó tó wà lápò àwọn gbà káwọn kúkú fàyọ. Oh. Hmm. ẹ̀ṣẹ́ tá a bá rí patient tó ní ẹ̀jẹ̀ ṣẹ̀ bá mi fà yọ táyà mọ̀ pé kò sí ẹ̀ nídìí yíyọ èwo lẹ máa ṣe ní méjèèjì. a máa ṣe root canal fún ni tó bá ṣe root canal tó bá ṣe root canal máa yọ a máa yọ fún yín bẹ́ẹ̀ ni mà. Hmm. ẹ jọ root canal yẹn ṣé abẹ́rẹ́ lẹ máa fún wa ni. a máa fún yín lábẹ́rẹ́ níbẹ̀. ní inú gum yẹn. a máa fún yín lábẹ́rẹ́ níbẹ̀ so that a nọ mu bẹ́ẹ̀ so that bá ń ṣiṣẹ́ yẹn lórí a máa drill ah, inú eyín yẹn tẹ́ bá ń ṣiṣẹ́ yẹn lórí ẹ̀ ní feel pain so a máa láti extirpate out àwọn pop yẹn that is àwọn nǹkan tó ń fa pain yẹn a máa láti àwọn nǹkan báyìí tó dàbí red blue yìí a hmm. máa láti yọ síta Hmm. àwọn nǹkan tó ń fa pain yẹn so tó bá ti kúrò bẹ́ẹ̀ so pain yẹn máa sọ. so eyín yẹn náà ṣe máa wà mẹ́kùn tó bẹ́ẹ̀ ní eyín bẹ́ẹ̀ kò sí nǹkan tó máa ṣe so tá a bá ti wá ṣe tán a máa advice pé kọ́ crown that is called delade torí tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti delade tó bá ti fi ń jẹ nǹkan ó lè break so máa lead sí pé ká tún padà yọ eyín yẹn dájúdájú just as if pé ẹnìyẹn waste owó mm. sábẹ́tà pé nìyẹn crown ẹ̀ immediately. yẹn ni pé tẹ bá ti ṣe gbogbo root canal tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn wọ́n wá crown ẹ̀. bẹ́ẹ̀ni two three visit ni ṣé ọ máa gbé nǹkan lé lórí ni. eyín kan náà la máa gbé e lórí ní artificial bọ̀ kọ́lọ̀ eyín yẹn nìyẹn la máa lò tí àwọn èèyàn fi ní mọ̀ wípé ó gbé nǹkan artificial sórí ẹ̀. ẹ ṣùgbọ́n èmi ti rẹ́ni tó fi tó lo eyín artificial fún mà mm. téyín ẹ̀ wá ń change colour. eyín artificial wọn ò lo original kìíní fún nìyẹn ni most of àwọn iṣẹ́ wa a máa ń gbé travel out abroad so à ń ṣe most of them in Nigeria ń bí báyìí and that is new platinum dental surgery i don't know about dental other dental clinics. dental clinics. Ah. Eh, báwo wá ni ẹni tó jẹ́ pé owó pọ̀ lọ́wọ́ ẹ̀ tó mọ̀ pé yín dẹ̀ ń fún mi níṣòro ẹ kí ni mo wá fẹ́ ṣe báyìí ọ̀nà wo la lè gbé gbà báyìí. ṣe n tí owó pọ̀ eh, yẹn. tówó sanfẹ tó yàwó mọ bí ó ṣe wọ́n tó àníkẹ́ sọ iye owó fún wa lórí ètò ṣùgbọ́n ṣé owó yẹn kò ga èèyàn lára jù. owó wa ò gara ò gara jù rárá so a máa ń pity patient àwọn ọmọ àti àyìnbó yẹn àwọn tá ti yọ yẹn ọ̀fẹ́ fún tọ́nà àwọn olówó lọ́wọ́ ẹlòmíì ló máa san so a máa ń pìtì wọn iye tó bá láwọn máa ní lọ́wọ́ tọ̀ ọ̀gá mi wá àwọn abàṣẹ máa yí mọ́ra wọn máa ṣe fún wọn. èmi ti rí ẹni tó lọ yọ eyín rí tó pé gbọmọ yẹn fún ní abẹ́rẹ́ tó ń fọ eyín gbogbo pain yẹn ló ṣe ń fi ibẹ̀ yẹn náà kí ló ṣẹlẹ̀. àwọn míì wà tó yẹ pé wọ́n máa mu ọtí téèyàn bá ti mu ọtí jù kò sí amount of abẹ́rẹ́ tó máa fún tí pain yẹn máa fi subside àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀ lè jẹ́ pé ó ti ní pus ó ní nǹkan tá à ń pè ní dental alveolar abscess tí pus wà wà that is oyún tó bá ti wà ń bẹ̀ abẹ́rẹ́ yẹn ò ní tètè ṣiṣẹ́ Mm. ó máa take time. Mm. ẹni wípé ẹni bá ti mutí. ẹni tó bá ti mutí jù tó mu sìgá tá a bá ti fún ní abẹ́rẹ́ kò ní tètè ṣiṣẹ́ lára ẹ̀ á máa feel pain. ah kábíyèsí olódùmarè báwo lè ṣe máa fẹ́ ṣe tẹ́niyẹn bá wá níṣòro ńkọ́ àwa abafarada pain. afarada ni pé ìkòyí pé tó bá ń yọ pé pain yẹn máa dùn gan ó kàn lè má tó tẹ́lẹ̀ ni máa yọ kúrò. Hmm, ó dà ẹ jẹ́ kádà dúró ráńpẹ́ náà kásáyé dókè lọ́hùn tá a bá máa padà wọlé àwọn dentist wa ṣèwà nínú ilé láti máa bá wa sọ̀rọ̀ lórí ìlera eyín wa ẹ má ì sí dìde o èyí òwúrọ̀ ń tẹ̀síwájú ẹ kú dédé wòye.